الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه يا kọlọ́n kó gba sọ́láàtì wa gẹ́gẹ́ bí ohun tí a pera wa sí àkíyèsí ní ibi ijọ́ mélòó sẹ́yìn nípa àyàtul munafiqin àwọn ìwà ìṣesí àti àwọn àmì tí a máa ń bá lára mùnàfíkì mùnáfìkì bẹ́ẹ̀nà ni muslim wal kafir ó wà láàrin kẹfẹ́rí àti mùsùlùmí lẹ́sàbí mùmínì ẹni tó jẹ́ mùnáfìkì ò kì í ṣe mùsùlùmí kò ń ṣe mùmínì tàwọn harọ́ bil islam ó ń fi ojú islam hàn ni wàmá bí dọ̀míìrì kófòrò ṣùgbọ́n tó wà lórí ẹ̀mí ẹ̀ kófòrò ni. خداعا لله wal mu'minin èròǹgbà tó wà lọ́kàn mùnáfìkì òun ni pé ó fẹ́ tan lọ́wọ́n ọba ó sì fẹ́ tan òjíṣẹ́ àwọn ọgbà míì sì wà ní èèyàn gan lè máa tan lọ́wọ́n kó máa tan òjíṣẹ́ kó máa tan àwọn onígbàgbọ́ òdodo kó má mọ̀ pé ohun tó ń ṣe nìyẹn ìgbà míì èèyàn á ti kó sínú nifak inú ìwà mùnáfìkì tóun náà sì ní mọ̀ ìyẹn lé ànábì sallallahu alaihi wasallam ló fi ka àwọn nǹkan mẹ́rin tó jẹ́ wípé ẹ̀ńtẹ́ bá ba lára ẹ̀ kánà munafiqan khalisan irú ẹni bẹ́ẹ̀ ìsí àmúnáfíkì ni múnáfíkì tó ń ṣe ní fáàkì tọkàntọkàn tó ń ṣe nítorí ní fáàkì gangan nínú àwọn ṣe tí ẹ máa bá lára wọn òun náà ní alikadibu wàdí ahùlẹ̀ imáàdì òun ni kéèyàn máa parọ́ kéèyàn sì máa claim kó máa pe àpèmọ́ra pé òun nígbàgbọ́ nígbà tó jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ lọ́nà òfin ní idha jaa al-munafiqin idha si al-munafiquna nígbà tí àwọn tó jẹ́ múnáfíkì tí wọ́n bá dé ọ̀dọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam qalu nashhad wọ́n á máa sọ pé ànábì ń jẹ́rìí pé dájúdájú tí ò sí iyèméjì ń bẹ òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ wallahu ya'lamu innaka la rasulu ọlọ́run ọba mọ̀ péré muhammad sallallahu alayhi wa sallam pójíṣẹ́ ọlọ́run ọba ni ẹ ọlọ́run ọba àlekè ọlá wípé ọlọ́run ní wallahu ọlọ́run sì ń jẹ́rìí sí o pé àwọn mùnáfíkì yẹn onírọ́ ni wọ́n ọlọ́run lóun jẹ́rìí sí òun mọ̀ pé wà nábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ni ẹ tí ò síyèméjì mẹ́ ọlọ́run sì tún mọ̀ ó sì ń jẹ́rìí páwọn mùnáfíkì yẹn onírọ́ ni wọ́n nínú ọ̀nà tí wọ́n máa ń gbà parọ́ ìtàkọ́dù àìmánahum jọ́nàdàn wọ́n máa ń lo ìbúra onírọ́ máa ń búra nínú àmì onírọ́ wàláì wàláì wàláì kò ní jìnnà sí bó fẹ́ tajà tó pé price fún yín wàláì wàláì two hundred naira múra wàláì mi sọ bẹ́ẹ̀ irọ́ ti pọ̀ sónú tí ẹ máa bá lára ẹni tó bá máa ń parọ́ òun ni máa búra tòró gbà páwọn èèyàn ò ní gba òun gbọ́ torí pé òun náà gba rẹ̀ gbọ́ yorùbá dẹ̀ sọ wípé èèyàn méjì ò kì í pàdánù rọ́ tẹ́ńtà ń parọ́ fún ọba mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ torí ń pàwọ̀ òkúrọ́ mọ̀ nínú ọkọ̀ wọn pé rọ́ ń pa wọ́n máa ń wá dá òtún gbogbo ìgbà páwọn èèyàn àwọn èèyàn gbà wọ́n gbọ́ ó máa ń wà náà kan tí wọ́n náà tán èèyàn lè gbà gbọ́ àwa máa fi ìbúra afẹ́ máa fi gbé irọ́ yìí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ní ìtàkọ́dúwà ìmánàhùn jùnàtà ohun tí wọ́n máa fi ṣe gàgà tí wọ́n máa fi dáàbò bóra wọn òun ni ìmá ṣe àìmán ìmá búra ní gbogbo gbà fàṣọdù àǹsẹ̀bí lìlà látara irọ́ tí wọ́n ń pa àti ìmá búra yìí wọ́n máa fi kọ́ dí àwọn èèyàn kúrò lójú ọ̀nà ọlọ́run nínú iṣẹ́ àwọn mùnáfíkì nìyẹn alladhina yabkhalun wọ́n jẹ́ èèyàn tí wọ́n máa ń ṣàwọn wa yamuruna nasa bil bukhli wọ́n á sì máa pa àwọn ẹlòmíì náà láṣẹ pé kọ́ máa ṣàwọn la tunfiqu ala man inda rasulillahi hatta yanfadu ẹ má náwó fáwọn tó wà pẹ̀lú ànábì Muhammad yẹn tẹ́ bá ti náwó fún wọn tẹ́bi bá pa wọn oníkálukú wọn á túká ẹ̀rí àwọn ò náwó wọ́n tún pa àwọn ẹlòmíì láṣẹ pé kí wọ́n máa náwó ọlọ́run ní àwọn mùnáfìkì ya'muruna bil munkar wọ́n á máa pàṣẹ aburú wa yanhauna 'anil ma'ruf wọ́n á sì máa kọ fáwọn èèyàn láti ṣe dáadáa ìṣe mùnáfìkì nìyẹn wọ́n á máa parọ́ ittakhadhu aymanahum junnatan fasaddu 'an sabilillah innahum sa'a ma kanu ya'malun ọlọ́run ní tí wọ́n ń ṣe ìyá burú ni kọ́lọ́ọ̀ bá kó láwa nínú nifak nínú iṣẹ́ àwọn ọmọ náà fífi nìyẹn ìyọ́rọ́ pípa nínú tẹ̀mọ́ bá lára wọn gbogbo gbà nìyẹn kọ́lọ́ọ̀ bá kó má ṣe làwa nínú rọ́ nínú ìmàparọ́ kọ́lọ́ọ̀ fi wá ṣe kò ń gẹ dáadáa ọlọ́run bá ní òun jẹ́rìí pé mùnáfíkì làkàdìbò onírọ́ ni wọ́n kọ́lọ́ọ̀ bá kó láwa nínú nifak làwa náà sì gbọ́dọ̀ ṣọ́ra níbi irọ́ pípa kọ́nà bàkọ́ máa ń ṣe làwa bẹ́ẹ̀ kọ́nà fi wá ṣe kò gbé dáadáa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in.